good morning my beautiful. sáré onídídò. èmi nìyẹn o vibrator ayé. ah òun ló dídò ni. èmi sì sọ àìsàn ẹ̀gbọ́n yín ló fún lórúkọ. ta ni. èsì ìgbọ́n ni níbọ̀ yín nìkó máa bá wọn jẹ́ sóyè. ta ni níbọ̀ mi. níbọ̀ yín ẹ̀sìn ni a máa bù wọn lánàá sọ àti ká. yín níbọ̀ yín. ìyá Farouk bẹ́ẹ̀ ni afaru. wọ́n ní dídò ló lò. mo ń lò náà. láti ìṣòrí àwọn èèyàn jẹ́lọ́sì táṣọ yẹn ni signation yẹn ti pọ̀ jù ọlọ́run fi sùúrù mọ́ ẹ́. èmi ṣe ti sọ fún wọn pé tó ní ìdìbò yá kí n bá wọn họ́dà. you get from you get back. carry package. full package. a ní sọ̀rọ̀ sáà tí ara ẹ̀ ẹ̀yin mo respect o ẹ lọ fídíò tí mo ṣe mo ní à respect àwọn host kan ẹ̀yin dẹ̀ ni mo respect if not mo fẹ́ jáde tán fún wọn láàárọ̀ yìí ni honestly mo fẹ́ jáde fún ìyá Faruku tán ni o òótọ́ ni o ẹ má jáde ká sílẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ what we judge we judge kì í ṣe ariwo kọ́ ni news. ẹ má bù ẹ ẹ má bù tèmi yé mi tèmi yé mi o bí mo ṣe ń sọ̀rọ̀ ah, ẹ má wọrí tó bá tásìkò àti ṣùdí máa rùn nígbà tí mo sùn tí mo sùn. bí Facebook ṣe máa ń rò ní láti ṣe ń ṣe yẹn. Ah, ẹ ti mọ ẹ mọ ẹ ti mọ nígbà tí mo sùn ti ń fi mí pa káàkiri mo sùn ń fi mí pa káàkiri nígbà máa yàbò tí máa yàbò. ó dàrọ ah. wá ni tí máa yàbò ó ń pe àwọn ará Dublin ṣeré ni. ọba àwọn èèyàn kan ní platform kan mi fẹ́ dárúkọ ẹni tẹ́ mọ̀ ní gbòmí láìkí máa dárúkọ ń bẹ́ẹ̀ ọ láwọn láìkí ẹ̀ ṣe ti rí step yẹn. Mm. and for them to for that person to say it ó dà pé àwọn sáìdì Wùnmí tó jẹ́ kò yé yín hmm. tẹjọ wà lórí kínní ẹ̀hẹ́n ó dà pé wọ́n ń gbádùn ẹ̀ àwọn náà understand the game tí mo play ń bẹ̀ àwọn náà understand àwọn ló lóye so now Perry um, baby love ó yẹ sọ̀rọ̀ kí la fẹ́ ṣe lónìí àṣà àti tọrọ a need much lẹ́yìn ká máa cruise lọ́wọ́ yìí àwọn legal team ń ṣiṣẹ́ bàbá náà. Baba is going to talk on Berekete tomorrow for your information. Uh -huh, so Baba máa sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kẹ̀kẹ́ kí gbogbo ẹ̀ ká tún máa dùn. looking forward For those people that said Bereketa is no longer interested in this, justice for more, but again, Bereketa is not. It's buff, and a wall, you like was. Am I going to travel? Yeah. Very. And secondly, sorry, secondly, but that's please hold on to. Secondly, please kindly pay your money from your GoFundMe, Access Bank. You know, we have some few weeks left for the um, private autopsy and toxicology. ẹ bá mi ṣe àìjọ. ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o ọ̀ ní àwọn ọmọ yín wálé o àní nọkàn tọ́ka tó rí mi o àṣírí wa bò o gbogbo bí kíbi bá dé báyà nípa àwọn lójú ń bẹ̀ o àní tọ́wọ́ bọ àpòká wa yọ pépà jáde owó la máa máa ná o ẹ jẹ́ ká ṣàánú Mr. alọ́ba kàdéṣà ká ṣàánú ìlérí olúwa alọ́ba náà brother is our He's our son, our in-law. So please let's help him. àṣírí wa bò lágbára ọlọ́run àní gbogbo ọmọ sí o. àmín àmín àmín àwọn náà rà nígbà o. ó ká ọmọ wa. ìyá Mohbad ìyá Mohbad láàrin mi àti ẹ ó ti ya wèrè láàrin mi àti ẹ wọ́n ń tàn ẹ wọ́n lo beautiful láàrin mi àti ẹ ẹgbẹ́ bá mute ẹ jọ láàrin mi àti ọmọ pé ugly obù rẹ wà àwọn ń sọ fún ẹ pé o beautiful èmi sọ fún ẹ pé o ugly o fine rárá wo báyìí make up fẹ́ bẹ́ẹ̀ pọ́n da ìlú bọ́lú ẹ lójú wọ́n máa ń make up fún ẹ ó wá dàbí pé wọ́n da èlùbọ́ lù ẹ́ lójú bí èlùbọ́ kò jọ make up ó burẹ́wà ya Mohbad ó burẹ́wà o èmi ò rírú ẹ rí o àfi bí ẹ pé wọ́n mú ẹ nígbà tó ń mú ẹ lọ patí yẹn wọ́n wá mú èlùbọ́ wọ́n kùn lúbúlúbú sí ẹ lójú ṣé make up lélẹ̀. mọ́jú ni that is. no ṣé make up ló make up yìí ó wá dàbí èlùbọ́ bí ẹ ń pò ń ku èlùbọ́ bí ẹ ní ń ku èlùbọ́ tẹ́lùbọ́ yẹn ti fẹ́ sí lójú àti lọ́pọlọ. òjòwọ̀n tí wọ́n náà máa tọ́jú gbogbo ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀rọ. màmá kò gbé rányàn. kò lè gbé rányàn màmá ò lè gbé rányàn nítorí pé mọ̀pá yé òun ti bàjẹ́ àtà bá ṣe jọ́sìsì tán kí ló fẹ́ máa ṣe á lọ máa gbàárù ẹ̀ níbi tó ti ń gbàárù ni ó máa padà soko àárò ẹ̀ ni màmá ò lè gbé rányàn torí kò tí ì mọ nǹkan tó bàjẹ́ láyé òun ebi ẹ̀ sì máa pa nítorí pé a sì ń sọ̀rọ̀ Mohbad ló sì ń rò pé òun wà irrelevant tá a bá sọ̀rọ̀ Mohbad mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn nítorí pé a sì ṣe justice of Mohbad justice of Mohbad ìtorí ẹ̀ ni tá a bá ti ṣe tán tá a sọ̀rọ̀ Mohbad mọ́ ibi tí ẹkún ẹkún ti máa bẹ̀rẹ̀ sí ní gbé nìyẹn ibi tó ti máa mọ̀ páyé òun ti bàjẹ́ nìyẹn. ẹ kọ́pì ẹ̀ Mohbad ní justice of Mohbad abẹ́ ìwọ̀n mọ̀ sọ. mi ṣe mo kọ́pì ẹ̀ ní justice of Mohbad. justice of Mohbad. <laughs> òun kọ́ ló ń sọ justice of Mohbad ni justice for Mohbad no justice for Mohbad justice for Mohbad. Ayana, aside you. Mama, what's going on? ayọ̀mí ó bẹ̀rẹ̀ o ti fẹ́ ya àwọn jìgólò orí platform mi ó ti fẹ́ jọ jìgólò. mo fẹ́ ta bọ̀bọ̀ yẹn kò lè mọ yìí Mohbad because kò sínú ayé Mohbad. so ó rí i pé Mohbad bíi bíi àjòjì náà ló sì jẹ́ sí i because kò lè dún I understand kò ní feeling Mohbad lára. àìwò ẹjẹ ń ṣe analysis tèmi tán ẹjọ ẹjẹ ń ṣe analysis ẹjẹ tí máa ṣe tán màá hand over fún yín ẹjẹ ń kó fún ya Mohbad bí ó ṣe tẹ́ mi lọ́rùn wo tẹ́ mi lọ́rùn ẹjẹ ń tẹ́ra mi lọ́rùn lọ́rọ̀ ya Mohbad torí make up tó lọ make up fún mi ò rírú ẹ̀rí láyé mi mi ò rírú make up ya Mohbad ya àǹtí Rámọ́tà gan mọ́ make up ju ya Mohbad lọ nínú mékọ̀pù àǹtí Rámọ́tà àti mékọ̀pù ya Mohbad mékọ̀pù àǹtí àti mékọ̀pù ya Mohbad tó bá ní kẹ́ ẹ mú kan èwo lẹ máa mú. tàti àdá fún yín ti àti ti ya Mohbad yìí mékọ̀pù ti ya Mohbad yìí àfi bẹ́ẹ̀ pé wọ́n mú èlùbọ̀ èlùbọ̀ wọ́n dàlù lójú because one colour ni wọ́n make up àfi bíi mọ́jú bíi ẹni kun àtíkè ìyá Mohbad ṣé wọ́n sì máa ń kun àtíkè lọ patí ni láì ṣe pé àtíkè kòkòrò àtíkè kúrú náà tó mú àtíkè tó ṣọmọjú báyìí lọ patí. ẹ kíni tó máa ń ṣe báyẹn tó máa ní tó máa ní fúkàfùkà inú tó máa ń ṣí orí ẹ báyìí láyé láti nineteen láti nineteen kíní kan ló ti lò last calamine lotion. mo rántí àwọn àǹtí mi òun làwọn àǹtí mi fi ṣe sisi. ẹ ti mọ kinní yẹn náà tó máa ń ṣí lórí báyìí ẹ ti mọ tó máa ń ní fóòmù nínú kí lẹ máa ń pè yín obìnrin. ṣáàlì òun nìyá Mohbad ṣì ń kú láyé western region ṣáàlì tí wọ́n lò táwọn tó gba independent Nàìjíríà tí wọ́n lò ìyá Mohbad ò lọ sọ́dọ̀ makeup gọ́gọ́ o ó kàn mú ṣáàlì kí ló ń pè pancake pancake pancake ló ń pè pancake ada dà fún yín ó dàbí pancake báyìí òun ni ìyá Mohbad lò àti Rámọ́tà ó mọ̀ makeup ju ìyá Mohbad lọ ayé àìtì Rámọ́tà sì dájú àti ayé ìyá Mohbad lọ ìyá Mohbad yìí ẹ bá ń fi kẹrún aṣọ àlárì kẹ fi sányán kẹ fi ṣe gèlè kẹ mú alárì kẹ fi ṣe bùbá kẹ mú òfì kẹ fi ṣe ṣòkòtò ìyá Mohbad àwọ owó lè yọ lára ìyá Mohbad. ẹgbẹ́ mọ́mí wá sókè. mọ́mí àwọn wo àwọ owó kò lè yọ láyé ìyá Mohbad àwọ ọlá ò yọ bìkọ́ àwọ poverty ló yọ láyé ìyá Mohbad. ìyá Mohbad lọ ságbo wàásù àyìndé ìyá Mohbad ìwọ lọ ọmọ ẹ wà wọn lọmọ ẹ ti dìke wọn lọmọ ẹ ti dìke mi tó wà ìwọ lọ ṣe kán lọ sí Mohbad kí wọ́n lè ráyè patí tí wọ́n ń bá wa sọ lélẹ́yìí olórí burúkú yín adájọ́ tẹ lọ rojọ́ fún ní court wọn ní wọ́n pè níjọ́ kejì ẹ lọ patí o ẹ lọ act ní court bẹ́ẹ̀ pé bóyá kán lérò pé òkú ọmọ ẹ ó dùn ẹ olórí burúkú ni olórí burúkú nìyí bọ́sẹ̀ bọ́sẹ̀ alámàlà thirty nine thirty eight. wàsíù ló lọkọ níbẹ̀. agbo wàsíù àyìndé ni ìyá Mohbad lọ ẹgbà mi. ó fẹ́ kí wàsíù kí òun pé bàbá ìyá Mohbad ní káyé ilé bàbá. fídíò míì jáde ó dà pé ìyá Mohbad jó lójú agbo àwọn fídíò yẹn ti sọ̀rọ̀ àdìkáàkiri gbogbo social network. ah ìyá Mohbad ìyá Mohbad tún fẹ́ dìde jó wọ́n tún bẹ̀ ìyá Mohbad pé ìyá Mohbad ẹ má jó o ẹ má jó o ẹ má jó o ẹ má gbọ́. wọ́n wá mú ìyá Mohbad wọ́n fi ìyá Mohbad ṣe ámbàgì káàkiri wọn ò lè jẹ́ kí ìyá Mohbad dárìn wọ́n wá yan àwọn èèyàn tó máa máa mọ́nítọ̀ ìrìn ìbà ìyá Mohbad ìyá Mohbad ò lè dá lọ patí láì náwọn èèyàn láì náwọn fámìlì wùn mí lẹ́gbẹ̀ẹ́. bọ́dà ṣe má bínú ẹjọ́ ìyá Mohbad tó sọ lórí ọjọ́ tó yí àwọn àti bọ̀dà àtẹ̀yìn wọn tó ní èjì burúkú yẹn tó sọ pé Mohbad ò jẹ́. olórí burúkú ọ̀túnba láyé bàjẹ́ tó pin rẹ̀ lọ́túnba ọ̀túnba ṣọ́ọ̀túnba elégùsì ni àbọ̀túnba bo. wọ́n sọ pé Mohbad ò jẹ́ káwọn sùn ọjọ́ kejì màá lọ lọ pátì yẹn. òun náà kọ́ ni mò ń sọ fún ẹni torí Mohbad ò jẹ́ kán sùn bẹ́ẹ̀ Mohbad jẹ́ kán lọ sí pátì. Mohbad ò jẹ́ kán sùn bẹ́ẹ̀ tí Mohbad jẹ́ kán lọ sí patí àwọn olórí burúkú. ìyá Mohbad ẹ̀wọ̀n èrè o wọ́n ń wọn tẹ́pù yẹn lẹ̀ fún ẹ. ẹ ṣàfihàn àti ẹ lẹ ọwọ́ mi gba kinní yẹn ni o ẹ ṣàfihàn àti ẹ lẹ kan tí màá bá mú lẹ kan tí màá bá mú lẹ nítorí tí kábíyèsí tẹ̀ tí ń bá wa ṣe justice for mobile. justice of Mohbad. ṣe gbọ́ ìyá Mohbad fẹ́ jó wà sáyìndé wọ́n ní ẹ má jó ẹ má jó ṣe gbọ́ ṣe rí i pé wọ́n wá ń kọ̀ǹtró ayé ìyá Mohbad ó ní táìmù tí ìyá Mohbad gbọ́dọ̀ jó ó ní táìmù tí ò gbọ́dọ̀ jó ẹ wo báyẹn kọ̀ǹtró ayé ìyá Mohbad ẹ má jó ẹ má jó ṣẹ́rí rámọ́tà àti ìyá Mohbad nǹkan tó kọ yàtọ̀ ni pé àìtì àwọn méjèèjì ọlọ́run. àìtì ni. rámọ́tà gan ó dà pé ó tún lọ́pọlọ. lóòyà rámọ́tà lọ́pọlọ ju ìyá Mohbad o ò lè fowó bá mọ́ lámọ́tà ṣeré o wọ́n ti wọ́n ti ń jẹ eléyìí máa yé bó ṣe wà yìí o wọ́n lámọ́tà ò lè gbà kẹ́ jẹun máa yé. kí lẹ wí. a ti sọ kú tó pa Mohbad. lẹ a Ramọ́tà Ramọ́tà a ti kó yín sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ gbogbo irọ́ tẹ ẹ kọ gan bẹ́ẹ̀ ṣe kọ a sọ ò sí bí ẹlẹ́dẹ̀ wà bí kọ́lọ́ máa ń lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. alájì àmúná alájì ìyá Mohbad ẹ lọ jójó wọ́n wá ń pe ọmọ ọba lílẹwà ijó ni ó bá mi jó ẹ̀yin wá jó wọ́n wá ń pe ọmọ ọba ijó ni ó bá mi jó náà fẹ́ jó Ọlọ́run kí wọ́n yànyàn tẹ̀lé yín ẹ bá di dáńsà ni ẹ bá di dáńsà ní straight away torí ẹ ti fẹ́. ṣó ni kò mọ̀ pé òun ń wọn. ó ṣó nǹkan kan wèrè wọ́n ń ba ayé ẹ jẹ́ wọ́n ti ba ayé ẹ jẹ́ sórí ìdúró. pẹ̀kú rẹ̀ wọ̀n ẹ̀ ó máa fún conspiracy náà ní time because you, you are doing conspiracy. conspire wo gbogbo ilẹ̀ máa kó lábàkúrẹ̀. ẹ kó fi ẹ̀sìn wọn lẹ̀ jọ. ìyá Mohbad ẹ̀yin lágbo wàsáìdè wọ́n wá ń pe ọmọ balúrẹwà ọmọ ẹ wà ní mọ́ọ̀gì tó ti dìké tọmọ ẹ ti dìké ọmọ ẹ wà ní mọ́ọ̀gì ṣé òkè kan lọ sí Mohbad kó lè máa ráyè lọ patí tó ń sọ lélẹ̀ ṣe rí ìyá Mohbad no ṣe ti rí ìyá Mohbad ṣe rí nǹkan tí ìyá Mohbad ń ṣe ṣe ti rí nǹkan tí ìyá Mohbad ń ṣe mo ti gbọ́. I'm happy for you, sir. You happy for her? Ẹ tí bá happy ẹ máa bá a ké gbẹ̀yìn. Àwọn tó ń bá ayé ẹ̀ṣẹ́ ni. Ẹ máa bá a ké gbẹ̀yìn. Ẹ jẹ́ yín kó sì máa sunkún ẹ sì máa sunkún you happy for her pọ́mọ ẹ̀ kú mọ́ lọ́wọ́ wípé ẹ pọ́mọ ẹ̀ mo ti gbọ́ you happy for her. I want tọ́jú wúmà yìí ọlọ́run. olórí burúkú ni kí lẹ tọ́jú láyé ẹ̀ ṣe é tọ́jú eléyìí ló dàbí ẹni tó mú èlùbọ́ tó fi kun ojú yìí kí lẹ tọ́jú láyé ẹ̀ ẹ kú tọ́jú wúmà yìí ẹ̀yin tẹ́ ti bà ayé ẹ̀jẹ̀ sórí ìdúró ẹ wá ní ẹ tọ́jú ẹ̀ kí lẹ tọ́jú láyé ẹ̀ ṣé lè tó dàbí dìríngorì ṣé lè tó dàbí dìríngorì lẹ tọ́jú ẹ̀yin tẹ́ bà ayé ẹ̀jẹ̀. wọ́n sọ wípé sọ fún wọn wípé ṣé àwọn mọ́mì yìí ni wọ́n ṣe kinní kan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n bẹ̀ yẹn tó ń tó pe àwọn tó ya Mohbad lè bí lọ́mọ tó ń pè wọ́n ní mọ́mì ẹ̀yà Mohbad ti ta o. a ah, mo jẹ́rìí Ramọ́ta Ramọ́ta ní ìgbéraga àwa wítọ́ ẹ sọ pé Ramọ́ta ní ìgbéraga ó dá Ramọ́ta máa gara tọ́ ni ẹ lè fi lè wé Ramọ́ta láéláé ó bẹ́tà ya Mohbad lọ́nà lọ́nà gba igba lọ́nà igba igba so happy. àwọn ọmọ inú ẹ àwọn ẹgbẹ́ blessing wàá mú ẹ lọ patí káàkiri wọ́n wá mú ẹ lọ patí wọ́n wá o gbọ́dọ̀ ní time tó gbọ́dọ̀ jò o gbọ́dọ̀ ní time tó gbọ́dọ̀ sọ̀rọ̀ o gbọ́dọ̀ ní time tó gbọ́dọ̀ jáde orí ẹ ti burú ẹ ti ya wèrè god protection kọjá sí mi báyìí ẹ máa bá mi wọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn ẹ máa wọ́ tuurutu ẹgbọ́ agbọ́dọ̀ wọ bíi generator I pass my neighbor a máa wọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn Deborah bọ́ síbí a máa wọ́ eh, Tòkunbọ̀ Abọ́dẹrìn tàtúlókù baby pig bọ́ síbí ẹ wá bá mi wọ́ ẹ wá bá mi wọ́ bíi generator I pass my neighbor. ìyá àbàdàn bọ́bí báyìí àwọn lísì tí mò ń pè yẹn get ready ìyá àbàdàn deborah god protection baby pink ẹ̀yin mẹ́rin yẹn ni ẹ̀yin mẹ́rin yẹn wá bá mi wọ́ tuurutu kẹ́ wá bá mi wọ́ bí ẹni wọ́ bí ẹni wọ́ jẹnẹrétọ̀ kẹ́ wá bá mi fà bí ẹmọ ẹmọ jẹnẹrétọ̀ lísítà. àyànfẹ́ àyànfẹ́ ò lẹ́nu bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan táyọ̀fẹ́ máa ń ṣe mo mọ bí táyọ̀fẹ́ gòdù sí dáadáa. Agbára ní mi jẹ́jẹ́ ní màmá ti ká mọ́ mọ́mí ti ká lò á ọlọ́run ṣe wò ó. ó ti tán ó yẹ sọ̀rọ̀ ẹ God protection Deborah baby pink àti ta ni kẹrin tí mo pè lọ. Ìbàdàn. ìyá Ìbàdàn ìyá Ìbàdàn ẹ máa get ready ẹ̀yin mẹ́rin yẹn ẹ̀yin mẹ́rin àbúrò mi yẹn ojú òní tì yín a máa wọ ìyá Tòkunbọ̀ ìyá Estabod a máa wọ ẹmọ jẹnẹrétọ̀ tó máa fi ń yọ block tó máa ń dún pì kì kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ kẹ lista bá a ṣe máa wọ nìyẹn a máa wọ bíi jẹnẹrétọ̀ lista a máa wọ tuurutu ibi tó bàjẹ́ láyé ẹ̀ a máa wọ gidi gan gidi gan because ó ń lọ fún Bukky Jesse ó dẹ̀ lọ ń flag go fund me ó lọ ń flag go fund me ó lọ ń flag go fund me kẹ́ máa get ready ẹ̀yin panelist mi mẹ́rin yẹn mo fẹ́ lò now ẹja bẹ̀rẹ̀ lọ́tọ̀ àdọ̀ yétì yétì ó yẹ sọ̀rọ̀ ìyá Mohbad lọ party ṣẹ́yìn lẹ́ invite ìyá Mohbad sí party. ọlọ́run tẹ̀ mí <laughs> wọ́n ní kíyàn ẹlọ́run má jẹ́ gíríngòrì alpha alpha olóyìnbó sọ ní Dangote kò tí fi ní múnú <coughs> alpha gíríngòrì. Dangote ẹ hold on nítorí pé mo mọ̀ páyé ẹ̀ ti bàjẹ́ náà ẹ rí i pé mo ti àbándo ẹ̀ Dangote mo ti àbándo ẹ̀ nítorí pé mo mọ̀ páyé ẹ̀ ti bàjẹ́ ẹ wáyé tèmi ẹ wá irú ẹ wáyé mi kẹ́ wá ayé mi kẹ́ wá ayé òun bóyá ń bàjẹ́ lójoojúmọ́. ìnígbòrì oní service life how far now can you control oní oní oní english bíi tàwọn kalaba a tún sọ yorùbá bíi kalaba. Ah. ìyá Mohbad ṣe ń gbọ́ mi dààmú ti lè mú. ìtàjọ́nípa títọ́ mú ẹ lọ ibẹ̀ lọ́mọ ti pa ẹ́. ẹni táyé ti bàjẹ́ láti gbà ó wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kẹ́wọ̀n ẹ̀ kó fi gùn ni because tó bá déwájú alájọ wọn ni ò lọ sí patí ò ń jó ó dẹ̀ mọ̀ pé ìdásí ìgbìmọ̀ kú tó pọ̀ mú ẹ sori pé conspiracy yẹn o máa gbẹ̀wọ̀n ẹ̀wọ̀n wà fún ẹ òun mímọ̀ nǹkan tó ń ṣe fún gbogbo nǹkan tó ń ṣe wọ́n ṣe lẹ̀ ni so evidence ni so wọ́n lè gbé wọ criminal court tó tó ṣe láti kúrò ní corona inquest. ẹ mú Wúmi. Um, alpha baby bí ayọ̀ mi <laughs> alpha baby girl alpha sori pé wọn gan ló ná pọlọ sori pé bàbá Mohbad tó rò pé àrùn ìdè sori pé òun ló clever jù ìwọ ò ná pọlọ ọpọlọ kájá kó gbà ká gbókó sẹ́nu bíi lọ́lípọ̀pù àbí kó já owó gbà kó dẹ̀ mú bí ti bí kó fà á mu kó dẹ̀ pààyàn nǹkan tí wọ́n wà fún nìyí ọpọlọ pé kéèyàn clever kó ní wisdom ò ní ò ní wisdom kankan lọ́pọlọ because tó bá ní wisdom ni you won't see yourself in uh, this time pé kán kí ọ̀ṣẹ̀ máa ṣe justice for Mohbad ò ní ọpọlọ yóò dẹ̀ ní èèyàn gidi ò ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ àwọn ohun mi sọ̀pọ̀tà alpha tọ́lá ní oní Chinese face alpha alpha ṣé champagne ẹ̀ ń já lọ́dọ̀ yín bẹ̀ yẹn alpha ẹ̀yin aṣọ ara gbogbo tó bá jẹ́ abiyamọ ni gbogbo yín ni ẹ̀ ní ṣe nǹkan tẹ̀ ń ṣe fún bàbá Mohbad yìí. mi ò rí nǹkan kan lọ́dọ̀ Láyọ̀. ẹ̀ ní ṣe nǹkan tẹ̀ ń ṣe fún bàbá Mohbad yìí. kò sí nǹkan kan lọ́dọ̀ Láyọ̀. ẹnìlẹ́ni tó ń wá justice fọmọ ẹ̀ òun lẹ wá ń bash lẹ ń bash lẹ ń bash kí ló dé. gàdí tó bá ń mú bẹ́ẹ̀ kó lọ pọ ọmọ ẹ̀ díẹ̀ kó náà wá máa ṣe babi ala justice for kó wá wo bó ṣe rí ṣàrò pé òun ni tí Mohbad bá wà láyé ta ló bí da láti dé ọ̀dọ̀ bàbá Mohbad this twenty twenty four ṣóbù mi ni ṣóbù mi bẹ́ẹ̀ ni all you guys are talking about ikú tó gbọ́ láyé ṣóbù mi ni àwọn lẹ́nu jágbajàgba àwọn abọ́ta àjàjàjà pàtàkó àyànfẹ́ pétépétépé wọ́n máa ran mú wọ́n máa ran inú. I have Ayọ̀fẹ́, thank you for the money gone. Sọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ fẹ́ control ilé onílé, ẹ ti control onílé tí. Ẹntáyé ti bàjẹ́ láti jọjọ́ o. Ayé tó kún bó ti bàjẹ́. Límìtì ni àwọn kọ̀ọ̀kan wà tá a máa ṣe tó jẹ́ pé límìtì ẹ̀ ni a gbọ́dọ̀ kọjá límìtì yẹn. Ah, ah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyá wa. Victory to us and we are moving on láyọ̀ tí ọ̀dọ̀ láyọ̀ mọ̀ wá yìí. Amen. I drop my mic. Thank you. Thank you. Oya Ayọ̀fẹ́, I'm sorry, Perry. Tyler Perry is a counterfeit, you know. The only vibrant girl in your midst. Ẹ ṣáà ti mọ̀, ẹ ṣáà ti mọ̀ bó ṣe ń Anyways, Mama Mohbad, wọ́n lọ ń gbé Wàsíù ní pàtí. Wọ́n wá ní ẹ má jó mọ́, ẹ wá jó mọ́. Ẹ ń ṣe ẹ̀sìn ẹ ń ṣe ìyálàyà ẹ bọ́ta sí ẹ sọ wípé òkú ọmọ yín disturb yìí Mohbad gan mo mọ kán tó ń ṣe kí wọ́n yẹ lọ fún mọ́mí ẹ ní forty reset ni ẹ wá jó patí ẹ wá sọ pé ṣé àwọn mọ́mí tí wọ́n support àwọn mọ́mí tó dúró tì ní àwọn owó dúró tì ní àwa tí ìṣígbá lẹ́yìn ni àwa tá àti fi yín lẹ̀ ẹ wá lọ patí àwọn ọmọ inú yín tàn yín lọ patí ẹ ń lọ bá wọn jẹ léyà tọmọ yín bá wà láyé ṣáà ní jẹ jù yẹn lọ ni yòsísì ń fàyèsí gbogbo ẹjọ́ òṣì tó yẹ kẹ́ máa rò ẹ pé justice for joystick for Mohbad la máa ń gbọ́ kọ́ ṣọ́tọ́ọ̀sì ẹ sọ pé kọ́ máa ṣọ́tọ́ọ̀sì mọ̀ kọ́ tún ṣe DNA ẹ ṣáà lọ sẹ́wọ̀n ẹ dẹ̀ máa padà débẹ̀ ẹ máa fi ṣòkòtò pé pé èròkù ọba àwọn sẹ́ẹ̀tì yìí náà máa ń lọ kí ló dé irú àbíamọ wo nìyí ẹ àtijọ́ tí mo ti rìn ayé bọ̀dá láti mi irú ìyá Mohbad rí honestly. mi gan ọmọ bóyá ṣẹlẹ̀ o. kí o tiẹ̀ pretend kó tiẹ̀ pretend kó máa ṣojú ayé ẹ ṣe yẹn ẹni kúkú kankan pọ̀ ọmọ ọmọ yín wà níbi tó wà ẹ lọ jókòó ẹ lọ ń jẹsẹ̀ mọ́ àti kínní ní patí ẹ tún jó wọ́n ṣàwá sọ fún yín pé ẹ má jẹ́ má jẹ́ má jò àwọn yẹn náà jókòó ṣì wọ́n wọ́n jókòó orí burúkú wọ́n sọ pé ẹ̀mọ́ mi ti fáìn gan o. yes babes. ẹ ẹ ṣẹ̀kẹ́ bíi ti pọ́pọ́ọ̀fù ẹ ṣe dáadáa kiri bí ọbẹ̀ ọlọ́kà. àdáadá. dáadáa ẹ ẹ lédèédé ìyá Mohbad ah in fact táwọn èèyàn bá táwọn orí yín bá ṣì wà báyìí ó yẹ kọ́ lọ hàǹdì yín tiẹ̀ kọ́kọ́ fẹ́ yín jófin náà kọ́ lè mọ̀ pé nóbì ṣeréṣeré ẹ máa lọ sẹ́wọ̀n o kò sí bẹ́ẹ̀ ṣe nílọ torí tí autopsy result wa àti toxicology wa bá jáde ẹ máa padà lọ because ẹ ti kàn. Perry mo ní Perry Perry mo ní bí bàbá ṣe wà ń bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ká bàbá sọ̀rọ̀ ká bá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ sọ̀rọ̀ autopsy kó bá wa ṣe náà of course àwọn èèyàn máa pè wọlé lọ́la. ẹ ẹ ṣe yẹ. ẹ ẹ ṣe yẹn ẹ ẹ ẹ sọ pé kó máa lọ ṣe DNA nìkan lẹ́yìn tọmọ yín tó nígbà tọmọ yín wà láyé tó tẹ̀yin náà fẹnu ara yín sọ pé ó béèrè paternity ọmọ yẹn tó tẹ fẹnu ara yín sọ nínú interview tẹ grant ẹ wọ́n ń gbé Liam jó kiri ẹ ń gbé jó kiri ẹ ẹ rọmọ ọmọ ọmọ blessing wọn bẹ́ẹ̀ lọ gbé wọn jó ẹ ń gbọ́ ọmọ ọlọ́mọ kiri ẹjọ́ yẹn máìdá sọnù na ní ìsọnù pẹ̀lú àtẹnujọ òṣì tẹ̀ ń bá ká irú àwọn ìyá tí ń bọ́ bá ṣì wọ́ yẹ kọ́ máa lẹ́yìn lẹ́sìn lára yẹn kọ́ tètè ronú pìwàdà kọ́ ronú pìwàdà torí ẹ̀ kì í ṣe abiyamọ gidi ọmọ tí ń kú láti bíi nine months ẹ̀ jókòó ẹ̀ ń yọ̀kẹ̀ wọ́n gba ṣọ́ọ̀bù fún ẹ tó parọ́ pọ́ yóò fún yín ní five million wàrà sọ fún yín five million ẹ̀yin náà lẹ túbọ̀ ta lẹ sọ wípé ọkọ yín ti kú àṣẹ babaláwo tẹ ṣì ń fẹ́ ṣì wà kí ló tẹ̀ ṣe báyẹn ẹ jẹ́ tètè ronú pìwàdà ẹ tètè ronú pìwàdà kọ́ bá àdìbá yín reduce pre ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tẹ́ máa lọ. lo ibùrúkú lò ṣáà bí agbá játijàti mo dúró náà. ẹlẹ́sìn mẹ́ta múrí kan ìyá Mohbad